wa pé ẹ káàárọ̀ ẹ káàsọ̀ ẹ káàṣálẹ́ nítorí bàbá wa la ṣe wá sí nígbà aláàjì káyọ̀dé àsọ̀lé aṣíwájú ni wọ́n bàbá wa ni wọ́n wọ́n tún kó wa jẹ tipẹ́tipẹ́ ọlọ́mọdé ká dáàbò lẹ́yìn wọn torí pé bàbá rere ni w aṣíwájú dáadáa ni wọ́n torí ẹ̀ náà la ṣe ṣúgbà gbà wọn bí rèmi yìí nìsín odidi wálé nítorí wọn nígbà ìyá tó kù yẹn ìyá gbogbo wálé so gbogbo adẹ̀ la gbọ́dọ̀ péjú láti sìn wọn so torí ẹ̀ la ṣe wá sílẹ̀ adẹ̀ dúpẹ́ pé èní dùn ó yẹ wa kó tẹ̀ gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ torí pé aláàjì káyọ̀dé àti steve náà gbogbo nǹkan nǹkan gbogbo oore olóore nínú wọn máa ń dùn sí so ó dẹ̀ di dandan kí tiwọn náà dùn so a dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ wá o lọ́tún appreciate you ẹ ṣe gbogbo iléeṣẹ́ tv lọ́tún lọ́sì tọ́wọ́ kámẹ́rà wa àwọn adéròmú àti aláròyé mi tàòfin gbogbo yìí la kí pátápátá ẹ ṣe o àti ègúté tv adúpẹ́ lọ́wọ́ yìí o àti alárìíyá òdua ẹ ṣe iléeṣẹ́ yóò ní wọ́ mi o gbogbo yìí la dúpẹ́ tù o we say a you all thank you women. Gabriel a máa ṣe that lecture a máa ṣe Ramadan giveaway so kò dẹ̀ sí bí Nàìjíríà ṣe rí Ọlọ́run ní kí wọ́n pa a sì máa kọ̀tínú láti máa ṣe ni àwọn eléyìí á dùn á lárinrin á yàtọ̀ sí rere ara one. ní ni wá inú ìdẹ̀kùn inú ìdẹ̀ra inú owó inú ọlá ni gbogbo wa ti máa gbà ẹ má mi kọ̀ ẹ fàyà balẹ̀ kò sí bó ṣe le tó kò ní lè bá wà mùsùlùmí. kí ló ń ṣe kẹ́sì yẹn àwọn ọmọ olè fẹ́ sọrí òpó ni àwọn aláìníyá ni àwọn ọmọ olùkọ́ ni gbogbo ẹni tó bá ti nílò ìrànlọ́wọ́ nítorí pé àwọn ẹlòmíín wà jẹ́ pé wọn ò ní ìdẹ̀ ṣùgbọ́n wọ́n máa sọ pé àwọn ní ìdẹ̀ èèyàn bá máa ń ní àtẹni tó parọ́ àtẹni tó sọ tòótọ́ náà ní fi wá sí kọ̀ǹdíṣọ̀ tá a fi máa pa irú irọ́ yẹn tó gbogbo ẹni tó bá ti ní ìdíẹ̀ la máa ṣe fún àṣà ẹnì kankan àtòkò àti ọmọ aláìní gbogbo ẹni tó bá ti ní ìrànlọ́wọ́ la máa ṣe ìrànlọ́wọ́ fún. mo máa retí solid sweet new album sínú tó máa ṣàlàyé ọ̀rọ̀ bá ń